gbogbo ọpẹ́ tí ọlọ́run bá lékè ọlá rẹ̀ àdúgbọ́lọ́ ọlọ́run bá lékè ọlá tó ṣẹwà láti jímọ̀ tí ó kọjá lọ títí di jímọ̀ tí ọ̀pẹ̀ yìí ń tọrọ ní ọwọ́ ọba dẹ́dà kó jẹ́ àṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àbáyé níbi ìsáyé wa ọlá tó lè lágbàá à ń tọrọ lọ́wọ́ ọlọ́run bá lékè ọlá tó bá ṣe ìkẹ́ àti ilẹ̀ fún aṣíwájú wa ṣẹlá ọmọ kí kí àti ilẹ̀ náà kọlọ́ọ̀bá àti ìṣẹ́lá bá àwọn ará ilé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàárè ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àgbà àwọn tó tẹ̀lé ojú ọ̀nà tó ti ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam kalẹ̀ sí ìdí ọjọ́ kẹyìn kọlọ́ọ̀bá àti ìṣẹ́lá kó kàwá fún ara wọn ọlá tó dẹ̀rọ àgbáyé. chapter fifty one ọlọ́run bá àdíkà sí pé ọmọ khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma ilu an yut'imun inna Allaha huwa razzaqu dhul quwwati matin ọlọ́run bá àdíkà sọ náà wáyà mi yìí ipe a ọmọ ènìyàn àti pẹ̀lú ìdí pé ọmọ ènìyàn àtàǹjànú ìdí tá a fi dá wọn ní pé kí wọ́n wá jọ́sìn fíìmù ọlọ́run bá ma rí mi mínú mi rìsì àtọrọ kọ́mi èèyàn kó ṣáàtì kan fọ́lọ́ọ̀bà àdékíọ́lá wà máa rí tọrọ ọlọ́ọ̀bà àdékíọ́lá ọlọ́ọ̀bà kò tọrọ kọ́mọ èèyàn fóun ní jíjẹ ma bọ tọrọ kan gbóbi wa kan gbé ráìtì àti ẹ̀rẹ̀ lọ ọlọ́run bá ní kíọ́lá ń tó sọ fún wa níbi máa kò rí ìlú mi hù mi rí ké àtọrọ kí wọ́n sáré sí kankan fún wa àtúntọ́ ọlọ́run wọn ọmọ òrìrì ayò ẹ̀mú àtúfẹ́ kí wọ́n fún wa lóúnjẹ àbí kọ́ fún wa ní mímu ìnàlá torí pé dájúdájú ọlọ́run bá ní kíọ́lá o wúwà lọ záàkù òun lọ́ba tí ń rọni lọ́rọ̀ lórúkọ wùwà tẹ́lẹ̀mẹ̀tì ọba tó lágbára jù tó sì le àyà yìí ń tún wá níkàyé pé èyí tó ṣe pàtàkì jù nígbèsí ayé ọmọ èèyàn òun ni ìjọsìn fọba adẹ́dà kí ni ta wá ń pè níjọsìn yìí gan àwọn afá ṣàlàyé pé ń ta pè níjọsìn al-ibada òun ni ìfọwọ́dọ̀ ńlá bí má kù ó ní pé kéèyàn mọ́nà ọba àdékiọlá láṣọ ní tó tọ́tọ́ náà ọba àdékiọlá min ghayati dhul wa nihayati hubb pẹ̀lú òpin ìfẹ́ ìmọ́lọ́ọ̀bà àlékẹ́ lọ́kàn ṣoṣo níbi tó tọ́sọ́lọ́ọ̀bà àlékẹ́ ọlá pẹ̀lú ògóńgò ìyẹpẹrẹ ara ẹni àti òpin ìfẹ́ yẹn ni pé èyàn ó sí ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá pẹ̀lú ògóńgò ìyẹpẹrẹ ara ẹni àti òpin ìfẹ́ wàmà yọ sẹ́sẹ̀m dálíkà mínal àmàl àzọ́ ìrọ̀wàlbàtì tí a téèyàn sọ náà bá àdékè ọlá pẹ̀lú ògóńgó ìfẹ́ yìí àti òpin ìyẹpẹrẹ yìí eléyìí yóò máa bí àwọn ọṣẹ tó lọ́wọ́ bá àdékè ọlá ń béèrè lọ́wọ́ wa eléyìí yóò máa ṣokùnfà àwọn ọṣẹ tá a máa ṣe sọ́lọ́wọ́ bá lápá fi ń sìn àwọn ọṣẹ yìí ìkan náà wà fà ṣèkè sílámù tèmíà wọn ni gbogbo tá à ń pè ní bàádà tó jẹ́ ṣẹ́ tá ń ṣe kúlùmọ́ yóò ṣe gbogbo ntọ́lọ́ọ̀bá àdékè ọlá nífẹ̀ẹ́ sí wàyọ̀rọ̀lọ́wọ́ tó yọrù sí minal a'mali wal aqwali nínú iṣẹ́ tá a ṣe afaraṣe àbọ̀rọ̀ tá a sọ rọ iran ọba àdùn ó jẹ́ nta ṣe síta ni ó jẹ́ nta ṣe sínú ni gbogbo ntọ́lọ́ọ̀bá àdékè ọlá bá ti nífẹ̀ẹ́ sí òun là ń pè ní ìbádà ó túbọ̀ sí pé nta ń pè ní jọ́sìn kò lè kúò lábẹ́ òfin méjì kan al-mustahabbat àwọn tó wọn bá àlejò láṣẹ lọ́rùn ọ̀yàn fún wa àwọn tó sì ṣe ní tẹ́ pé a máa ṣe láti gbọ́ rẹ̀ ìyẹn ni pé ń dáńpé ní jọ́sìn gbogbo tí wọn bá ti rí kan pé tó ọlọ́run bá àlejò ọlá yóò sọmílẹ̀ sọ lórí nǹkan yìí kí là ń pè ìjọsìn gbogbo tí wọn bá gbéjù sílẹ̀ pẹ̀lú èròǹgbà pé tó ọlọ́run bá àlejò ọlá yóò sọmílẹ̀ sọ lórí gbé nǹkan ìjọsìn torí pé ìdí gbogbo òfin tó mú jọsìn òun ní pọ́nà ọba àlékelá nífẹ̀ẹ́ sí ó sì yọnu sí ìtọ́nà ọba àlékelá sì nífẹ̀ẹ́ sí tó yọnu sí ní kójọ́ ọ̀ràn yàn àbí pẹ́pẹ́ tó ń tà sí gba ọ̀rẹ́. àwọn bá wa ṣàlàyé pé ń tàpé ní jọsìn yìí kọ́nà ọba àlékelá ọlágbà tọ́nà ọba àlékelá ṣàlàyé pé tó ògógó ń tóun dá wa sílẹ̀ ayé fún wa tẹ̀síwájú pé tó ìjọsìn táwọn sọ yìí ó láwọn májẹ̀mú sẹ́pẹ́ tí ò bá sí ń bẹ̀ tó ìyẹn lè máa ṣe exercise dànù bẹ́ẹ̀ ni sẹ́pẹ́ ó ṣe gbogbo ó sapá ó ṣe gbogbo ẹni tó wá dọ́gba alikiyama tọ́nà ọba àdìgá ní gbogbo tó ṣe yìí àfẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn afọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ẹlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n yà àkọ́kọ́ májẹ̀mú onígbé gbogbo táǹpé níjọsìn tọ̀wọ̀kì sí ìyá ni ìtumọ̀ tọ̀wọ̀kì sí ìyá onígbé láàmẹ̀já ìyẹn ni pé èèyàn kì í fi ọpọlọ mú jọsìn wá kí ọkọ̀ wo pẹ́tò ọ̀dà pẹ́tò sábà ṣe báyìí tó jọ́ lọ́nà bàdí kẹrà lójọ́ lójú tó ẹja mẹ́rin náà kù irọ́ insan pé ní jọ́sìn ọlọ́run bá lékẹ́ yóò pàṣẹ ẹ̀yìn kódà bó ti pàná bí láṣẹ náà ní eléyìí nùsọ́lọ́gùn hood ọlọ́run bá lékẹ́ pé fastaqim kama umir fastaqim

ọlọ́run bá àdíkà sọ oní tó mọ̀jọ náàkà aláṣàríyá ti mìlẹ̀ àmúr fàtàbí à wàlà tàbí àhàwá alẹ́bí láyà ẹlẹ́mù ìrẹ mọ̀ọ́mà àti gbé sójú ọ̀nà kan ṣẹ̀rí àti torí pìlẹ̀ tó ń jẹ́ ṣẹ̀rí à olójú ọ̀nà ó dọ̀rọ̀ tá a wá gbé sí yìí fàtàbí à òun ní kó tẹ̀lé wàlà tàbí alẹ́bí láyà òun náà máa sọ yí pé in àtẹ́rẹ́ ilá máa yú ha ilẹ̀ ìyà gbogbo tí mo ṣe níjọ sí ní tí wọ́n pa mí láṣẹ kí n ṣe òun ni mo ṣe kí ni òun ni mo tẹ̀lé torí pé tí wọ́n yẹ pé ìjọsìn wa àdìsílà káì àdìsírin ilẹ̀ ni gbogbo tó bá wù àwọn èèyàn làwọn èèyàn bá ṣe kí ni ní ọ̀bá mú wá àwọn àsìkò wọn tẹ́ pé kò ṣe gbọ́ sétí kí ọ̀sọ̀ pé tó ìgbéyàwó láàárín ọkùnrin sí ọkùnrin olóṣù ṣẹlẹ̀ nísìn tó kọ́lá tí a tó nìkan àbí kí ẹ̀kọ́ kó sùn kó jíjọ́ kó kó tó ohun ìjọkùnrin mọ́ obìnrin lòun fẹ́ máa jẹ́ láwọn ọ̀gbà kan wà tẹ́fẹ́ kódà kó má sẹ́sìn mẹ́ àwọn àwùjọ àwọn èèyàn kórìíra ẹ̀ bọ́dísìn aláwọn èèyàn tí wọ́n ń ṣe tí wọ́n fi bò bí ọmọ bọ̀bìlísì àbí wọn korúkọ ọmọ ẹ̀ tó nítorí jókòó tó ń ṣe ìyẹn tó dẹ̀ ń rówó ń di ẹ̀ àwùjọ dẹ̀ ti accept irú àwọn nǹkan yẹn tòtúbà pé làákà ìlànà ìṣẹ̀sìn ni gbogbo ohun tó bá wó èèyàn yóò bá pè lẹ́sìn ló fi jẹ́ pé nínú ṣẹ̀ríà ọlọ́run bá àdékẹ́ ọlá nínú Islam ìta ń pè ní jọsìn ìtọ́lọ́run bá àdékẹ́ ọlá bá pàṣẹ ẹ̀yìn ọlọ́run bá àdékẹ́ ọlá fún alágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ̀ àwọn àsìkò kan wà tó yẹ pé tó láwùjọ lárúbáwá Islam tó rinlẹ̀ ọmọ àwọn òpétò kéèyàn bí ọmọ obìnrin ojú sì ní láwùjọ pẹ́pẹ́ làákà ìlàfi mẹ́sìn wọlé ni tíṣe tọ́lọ̀ ọba àdìkẹ́ láwa paláṣẹ àti pẹ́pẹ́ àṣà àwọn èèyàn láfi mẹ́sìn wọlé ni àwọn nǹkan yóò bá ṣiṣẹ́ kù ọlọ́ọ̀ba ìjágbé wa ṣìrọ̀ àhàdóhùnbìnrin ó ń ni lọ́lá ìmàbù ṣìrọ̀ yóò máa ibi táwọn èèyàn bá wà yóò máa tako bẹ́ẹ̀ torí pé ìsọfúnpó bímọ obìnrin aburú yìí lọ́dọ̀ wọn ó wá ní option méjì ayùn síkùhù àlàhùn ní amúyẹ̀dù sùhù ìtura option méjì tó ní kótó ó gbọmọ yẹn bẹ́ẹ̀ kótó ntọ́lọ́wọ́n bá àdìgá bẹ́ẹ̀ fi yẹ pé ọ̀rẹ́ òun láwùjọ nìyí grace ni yóò fi retain ọmọ yẹn second option kó lè kí ni kó sí ọmọ yẹn láàyè lọ́lọ́wọ́n bá àjọ ṣe pé wà ìdàlùmọ̀ ó dàtú sí ilẹ̀ bí ayé zambin kòtìlà àwọn ọmọ tí wọ́n ti láàyè báyìí lọ́rọ̀ bí alìkìyàmà wọn ò ní jẹ́ káwọn bàbá wọn káwọn ìyá wọn kí wọ́n wà lùjánná wọ́n mọ̀ sọ́kọ́ lọ́wọ́ bá àlìkìyàmà pé ẹ bá ń bèèrè lọ́wọ́ kí ni mo ṣe fún tó fi sinmi láàyè ọlọ́run jẹ́ fún pa àwọn ọmọ yín torí òṣì wọ̀dà tẹ́tùlú àwùlẹ́dẹ̀ pa àwọn ọmọ yín torí òṣì tó tó bá yẹ pé ẹ̀sìn tó bá wọ èèyàn lè yóò mú wá ni eléyìí àbáṣìbà rẹ̀sìn kọ́lọ̀bà ìgbàpọ̀ alágbòyí ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú yìí ó ní pé gbogbo ń máa ń pè níjọsìn pátá a ṣe é torí ọlọ́ọ̀bà àdékẹ́lá nìkan tó agbẹ́jọsìn ni nǹkan kan mi ò gbọ́dọ̀ wọ́ torí ọlọ́ọ̀bà nìkan ṣe ọlọ́ọ̀bá àjọpọ̀ nùsọ́pù kan onífọ́bá yìí káàlẹ̀ yẹ́rùdù nìkọ́ àrọ́bìhì fàlìyà ẹ̀mẹ̀lẹ̀ àmẹ́lẹ̀ sọ̀lẹ́hà wẹ̀lẹ̀ yóṣùlùkù bí ìbàjẹ́ ti rọ́bìhì àdá gbogbo ẹni tó máa ń ro kan fóun bọ́lọ́ọ̀bá àdékẹ́ lápàdé orókan nù yìí tó mọ̀ dájú pé tó lọ́la kìámà òun ó padà ọlọ́ọ̀bá àdékẹ́ lápàdé kò sì gbọ́dọ̀ bọ́nà ọba àlejò ọláwórogún ní gbogbo ìjọsìn tó bá ṣe bọ́nà ọba àlejò ọlámọ́lẹ̀ clearly tropical verse one hundred and ten wàlà ìṣirikú wàlà ìṣirik ní ìbàdà ti rọ́bì yìí àhàdà kíyàn fẹ́ ṣàdúrà nítìn àbí kíyàn fẹ́ pe nǹkan àbí kíyàn wà ràn lọ́wọ́ kó wá pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́ ọba àlejò tẹ̀gbẹ́rẹ́ ní ti ẹ̀kọ́ ló bá pẹ́ má sì nǹkan báyìí o ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ sàlẹ̀ pé tó bá wá ṣe ìjìyà tí ó wà fún lélẹ̀ ọlọ́run bá já sọ ní ya ilé ìka Muhammad a sọ̀kalẹ̀ fún ẹ gẹ́ẹ̀bá ti sọ̀kalẹ̀ fáwọn tó ṣíwájú rẹ̀ wà ilẹ̀lẹ̀dínà mi la sọ̀kalẹ̀ fáwọn tó ṣíwájú àwọn anábì ọlọ́run Adam Ibrahim Musa Isa the same thing náà la sọ fún wọn la in tẹ́ ẹ náà bá àdékẹ́ láwọn orogún níbi iṣẹ́ yín làyà bàtánà amẹ́ríkà gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe yóò sì dàrú yóò sì dàwó wọlẹ́tẹ̀kùn náà nínú ẹ̀mí náà sọ̀tìrín ẹ sì wà lára àwọn tó ṣòfò lọ́bẹ̀ bá balẹ̀ mina ṣàkiri ọlọ́ọ̀bá àlùkìyàmọ̀ nìkan ní kẹ́ẹ̀sì o. wọ́n wá fún yàn ní bóyá ahmed tijana kí ẹ pè ní ń ń pè ní ìbọ́nà ọba àlékí gan-an nìyẹn yìí ó pe àbùkọ́sì jìlá kódà kàmájọ sọ̀wọ́n sẹ́ni ìfẹ́ ṣàdúrà irú ẹni ó ọba àlékí ọlá nípa àgbọdọ̀ ṣe tó tí wọn bá tó kí ni tó rọrùn pẹ̀lú kí wọn tí wọ́n bèèrè lọ́yẹ̀ pẹ́tọ́ bí wọ́n pọ̀ wọ́n tẹ́sọ́ báwọn ìyá mi òṣòro nǹkan àwọn ìyá tó pè yí ẹ̀dá ọlọ́run bá lékera ni wọ́n ń tàǹpè lẹ́ bọ òun gan nìyẹn so bí yẹn bá pọ́wé láwà ní ti tó wà lókì ń bà tẹ́gbà mọ́ láfa láwùjọ táwọn mọ̀ kúrú ẹni yìí irú àwọn àdúrà tó ń ṣe náà nílé ìdí kó pàǹjẹ̀nu kó pé nǹkan kan lára ń tọ́nà ọba àdékẹ́lá ń bẹnu àtẹ́lù tó ń bẹnu àtẹ́lù náà nì èyí ò gbọ́dọ̀ ṣẹ́bọ́ tọ́nà ọba àdékẹ́lá níbi àdúrà níbi ìsìnkú rásà tó tọ́mọ́tò rẹ̀ pé tó wọ́n bẹ́ẹ̀ lómi ní ní stika tó mi ò tí ì rí ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí bọ̀yẹ̀ mo mú rí ọ̀dọ̀ àwọn kristian wọn fún stika wọn á lẹ̀ wọn mọ́tò ètò mọ́tò yọ̀dé ní accident aláwọ̀ mùsùlùmí bí aláwọ̀ yẹn mọ́ fún mọ́tò náà fi fi sọ́run àbí tí ó lẹ̀ mọ́ mọ́tò pé tó tí mọ́tò yìí bá ti wà mí báyìí tó mọ́tò yọ̀dé ní accident tẹ́ bá bèèrè mọ́tò yìí àbí àpàtẹ ń pè ẹni gan ti kú ó kù àdúrà lọ́tọ̀ lọ́rọ̀ sí ni kò tó pè mọ́ àyàmọ́ tó gbéra tó dá tó lè bọ́wọ́ sínú orí ẹ̀ tí wà pọ̀lọ́pàá lè ṣe òun kó tí ó pọ̀lọ́pàá àti bẹ́ẹ̀ nìyẹn ó pọ̀lọ́pàá náà ọjọ́ tó kí ni tó yàtọ̀ láàrin pé wọ́n pọ̀lọ́pàá àti pé tó àwa náà pé ṣé ò lágbájá ṣẹgbọ́n ájímẹ́ǹtì yẹn àwọn tó ń pé tó ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ ọbẹ̀ ni ká wárọ̀ lọ́wọ́ èèyàn níbi tẹ́ni ẹni kápá àti lè ṣe fún wa kò sí láì fi bẹ́ẹ̀ nù tó èèyàn ń ṣe àìsàn ní tí wọ́n lọ bá dókítọ̀ tó nípa pé tó dókítọ̀ yìí ní kápá láti mú àìsàn yìí kó ń bẹ̀ nínú tọ́mọ èèyàn ní kápá àti lè ṣe kò sí láì bí bẹ̀ bọ́lọ́pàá bó ṣe ní kápá àti lè lórí èkó ṣùgbọ́n tá a bá ti gbé tó pọ́lọ́ ọba àlekẹ́lá nìkan ló lè ṣe fún èèyàn níta ń pè lẹ́bọ̀ nìyí tá a bá pèsè òun nísìn àkọ́kọ́ ọbẹ̀ tó ẹ̀kọ́ ti kú wa bá sí kò sẹ́nìkan tí mọ́ gbọ́ tí mọ́ rí gbogbo nǹkan àfítání ọlọ́run bá àdékè ọlá tó tó tọ́ fọ́lọ́run òun lọ́ta lágbẹ́fẹ́ ni ẹlẹ́ẹ̀kejì tó tó ṣéwù lágbára fún mi lọ́mọ ọlọ́run bá àdékè ọlá ní máa ń fún ni lọ́mọ onímọ̀ onímọ̀ ni lárìsìkì ìbẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run bá àdékè ọlá kò ìrẹ́ Muhammad sọ̀kalẹ̀ fún ẹ anábí ò lè ṣe bọ́tọ̀ ọlá ní òtẹ́ kò lè ṣe bọ́tọ̀ ọlọ́run bá Muhammad ta nífẹ̀ẹ́ jọ à ń sọ fún pé tó tó bá ṣe bọ́tọ̀ ọlọ́run bá àdékè ọlá ń tá ṣe fún ẹ ní o ó túmọ̀ sí pé gbogbo àwọn tá a ṣẹ́kù akéré láyé àtàtọ́nà amẹ́ríkà wọlé ẹ̀sẹ̀kùn nígbà tó lọ́wọ́ bá àdìkẹ́lá pa wá láṣà fi kírun tó pa wá láṣà fi gbà rẹ̀ tó ní ayọ̀ zaka tó ní aṣẹ hajj kò fi ilẹ̀ bẹ́ẹ̀ ó wá tún gbé Muhammad ní sallallahu alaihi wasallam pé ṣàlàyé fún wọn bí ó ti ṣàwọn nǹkan yìí ọlọ́run bá jẹ́ nípa laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ẹ̀ ìrúṣẹ́ lámọ́tò sọ́làm in tó bá kọ̀ fún yí ẹ̀sá fún sọ́dọ̀ àṣír ayé ẹlẹ́ẹ̀kejì anúsọ̀tọ́ náwà fi rinlẹ̀ onímọ̀ni amìlà amalan lè sọ àléyìí amúrò náà fọwọ́rọ́ gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tí ìṣe bá apá láṣẹ àti ṣiṣẹ́ yìí tó ṣe níṣe ìjọsìn iṣẹ́ yìí àdàlù crossover tààjù gba ọgbọ ara ọ̀pọ̀lọpọ̀ àmì tí wọ́n ti ṣe arí lára ọjọ́ ọ̀dọ̀ àwọn cross over yẹn láwọn bẹ̀rẹ̀ pé oge sáwọn a máa gbé ayẹ eh, ẹ eh, kò ṣe ọmọ tó bọ̀ lọ́sọ̀ pé tó ṣe agbọ́dọ̀ ṣe wọn lókè bí tó wọ aeroplane àbí máa sọ̀rọ̀ yìí ṣé ànábì ànábì ah, lò ó sòtí àwọn eh, ẹ̀hẹ́ wáyàtọ̀ síra wọn ìyàtọ̀ bẹ̀rẹ̀ aeroplane yìí kò sí lábẹ́ ìjọsìn nípìlẹ̀ microphone yìí kò sí lábẹ́ ìjọsìn nípìlẹ̀ pàápàá jùlọ àwọn nǹkan yìí ìdí tá a fi ń lò ní pé tó láyé òṣìṣẹ́ lámù mọ́sálásálà a fẹ́ kí ohun àwọn èèyàn ohun ẹni tó máa ń ṣe fúdùbà àbẹ́ni tó bá àwọn èèyàn sọ̀rọ̀ a fẹ́ kí ohun wọn kó dọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ ìgbà táwọn yìí máa ń sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí ó máa ń dúró sílẹ̀ lẹ́bàá ìdí bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àṣùgbọ́n àwọn ẹgbẹ́ tó fẹ́ pé ẹ̀dúró sórí nǹkan kan ni ohun yìí yóò tún ká nínú mọ́sálásí dáadáa yọ́ lọ pé ọmọ kan wá tóun jẹ́ kápẹ́ntà ọmọ róòmù ni olówó ṣe mímbà ní fánàbí mímbà ní ẹni tí ẹ̀mọ́ ń dúró sí kì í ṣe pé ilẹ̀ báyìí mitrof ní bíbà ibi tí ẹ̀mọ́ ń dúró sí báwọn èèyàn sọ̀rọ̀ yẹn platform yẹn ní mímbà so fi afẹ́kùnrin yẹn kó dọ́dọ̀ àwọn èèyàn nípìnlẹ̀ ni ṣùgbọ́n sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì tí wọ́n lọ́jọ́ náà lọ́hùn kò tí ì tí wọ́n fi lè ṣe microphone tó àgbà wọlé torí lè kò sí láìsí mbẹ torí pé kì í ṣe jọsìn ní ìpìlẹ̀ ṣùgbọ́n eh, crossover tahajud alábí eh, fáwọn èèyàn tí wọ́n ń lo kàlẹ́ndà títí wọn lọ́jọ́ náà lọ́wọ́ wọ́n ní kàlẹ́ndà tí wọ́n lò kódà àwọn lárúbáwá náà ní kàlẹ́ndà títí wọn kò sì ṣe ti di wọ́n fún láti ṣe nǹkan tó bí kọ́ tó bá tàá jù rí ní bí àwọn nábìlà tẹ máa ń yàn fún àwọn èèyàn ní tó bá ti gbá tábà ti bèrè pé sáàbì ṣe tí ò bá ti ṣe tó ìjọjọ sí ni kí ẹ̀gbẹ́ jù sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn ìjọsìn yìí wọ́n ní gbèǹdéke àsìkò àti òǹdíwọ̀n tí wọ́n gbọ́dọ̀ ṣe ọlọ́run bá jẹ́ sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta irun wa ó lásìkò tá gbọ́dọ̀ kí hajji wa ọlọ́ọ̀bá rí gẹ́gẹ́ alhajju ashhurun ma'lumat àwọn oṣù tá ṣe hajji ọlọ́ọ̀bá rí gẹ́gẹ́ láti ṣàlàyé fún wa àwẹ̀ wa tá ń gbà ó lásìkò tá gbọ́dọ̀ gbà shahru ramadan alladhi unzila fil qur'an gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ní gbèǹdéke àsìkò àtààyè tá ti ṣe táwọn nǹkan yìí bá ti ń change tí wọ́n gbé òkè irú àwọn ọjọ́ sì báyìí ọlọ́run bá àlékè lọ́rùn ní ìgbà àbí wọ́n fún wa nákàlí wọ́n nákàlí tá a gbà tá a fẹ́ ṣe yìí akẹ́yìn sí kíbla ni àbí wọ́n gbọ́tò àwọn àwọn òhò ni àbí wọ́n gbọ́tò akẹ́sẹ̀ kan sókè ni gbogbo àwọn nǹkan yìí ni wọ́n máa ń fọ́wọ́ èèyàn ládùúgbò àgbẹ̀ special àdúrà tó ní bóyá ẹlòmíì dáhùn gbọ́tò gbogbo problem tẹ̀ ní èèyàn lálàkàrà ní sẹ́wọ́n gbogbo alákàrà tẹ̀ ní ìrísí

tẹ́yìn òfin ní mọ in tó wà ní ogun yẹn àwọn afọ́nà wà bẹ̀rẹ̀ sí ìdágbótó kó bà lè mọ̀ pé àwọn oní nǹkan já ṣe ogun Yorùbá lára problem táwọn èèyàn ní láti lè sọ́dí ẹ̀ ni pé nǹkan yẹn nǹkan tó kékeré ni wọ́n máa tọ́ pé tó bá ti ṣe báyìí tán wà lọ́wọ́ odò tó ń ṣàn bàbá àti kí ni ẹ̀sìn odò tó ń ṣàn ṣẹ́rọ́ odò tó ń ṣàn yẹn irọ́ ni ìdánwò ní pé ṣe ogun tó fún ẹ tó bá fi lè ṣíwò wọ́n pé àá àti nǹkan tí mo sọ fún bàbá sọ́dọ̀ bá wọn sọ àkáǹtì àwọn nǹkan mìíràn tẹ́lẹ̀ kì í ṣe bọ́ rárá ewé àti egbòni wá ní ẹ̀fọ́dé kọ́ òkèwé kan òkèwé méjì so àwọn nǹkan yẹn kí ẹ mọ́ fi lè mọ́ ní tó wà mẹ́ẹ̀ so kó bá ṣe jọ yàn lójú àwọn àdìgbòtò torí kì í ṣe ṣúra tẹ́ ká ìdẹ́sà ìhòhò lẹ́sà ò rárá kí ẹ bá ti mú àwọn májẹ̀mú báyìí wá ó takò ń tọ́nà ọba àdékẹ́ látànábì ẹ̀ tí wọ́n mú wá èyí ó ní pé ìjọsìn wa amọ́lórí ìfẹ́ ọlọ́run bá àlékiọlá tó dé bá tó ń gbà rí lọ pẹ̀tọ́ ọlọ́run bá àlékiọlá ọba àfẹ́ ni kódà lára orúkọ ọlọ́run bá àlékiọlá ọba àfẹ́ wà ń bẹ̀ yóò fẹ́ jọyàn lójú ni tótó ṣẹlẹ̀ nígbà tí mo sọ ọ̀lẹ́ kan ní pé amọ́lórí ògóńgó ìyẹpẹ̀rẹ̀ alẹ́ ni àti òpin èyí tó wá tí òjò súnmọ́ jù tó fi pé ọ̀ràn yẹn ní kíyàn nífẹ̀ẹ́ lọ́wọ́ bá tí ò fi yé pé ọ̀ràn yẹn ní kíyàn nífẹ̀ẹ́ lọ́wọ́ ní kíọ́lá ó ní pé bàbá èèyàn wa wọ́n okùnfà lásán ni wọ́n jẹ́ tá a reason àwọn gangan kọ́ ni wọ́n ṣe kí ni àwọn kọ́ ni wa okùnfà tó wá jẹ́ ìtàfiwá sí ayé yìí àwa nífẹ̀ẹ́ wọn dógóńgó kó àtọ́gbé tó tẹ́lómi bá tó bá yọrù sí ọmọ àlèyàn ló ti gbọ́dọ̀ ẹgbà bẹ́ẹ̀ tí ò ní bá sọ lẹ́kùjá ń bẹ́ ẹlòmí inú ẹwà kó máa ń ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bí bàbá olówó tí fún kọlù àwọn ti wọlé báyìí máa rọ́mù ní pé ó oh, láti ti dé nìyẹn tòṣùwájú bàbá yẹn lówó náà àwọn ìgbà àwọn onífẹ̀ẹ́ bàbá òun so àdámọ́ mi èèyàn tádàmọ́ ẹ̀ tí dàrú ni pé kó nífẹ̀ẹ́ bàbá ẹ̀ torí pé kí ni kò ju pé bàbá yìí lọ́lọ́run bá àlékè ọlábíṣokùn fa ìmọ̀ abẹ láyé ẹ̀ tó bá pa níbẹ̀rẹ̀ wa báyìí ó túmọ̀ sí pé ẹni tó wá dá wa látara kò sí ó yẹ ká ṣe kí ni ó yẹ ká nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ wálé láti mọ́tàlú ààlà sọ́dọ̀ gbogbo òjọ́ fi wá amọ́ lórí ìfẹ́ ìfẹ́ ọlọ́run bá àdékẹ́ọ́lá ọlọ́run bá àdékẹ́ọ́lá fi sọ fún anábìsọ̀ lọ́sọ́lá kul in kuntum tẹ́ẹ̀sì ni pé ẹ tẹ̀lé mi Muhammad tẹ́ ẹ bá tẹ̀lé mi yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum ọlọ́run bá àdíkẹ́ ránṣẹ́ kìíní yóò nífẹ̀ẹ́ yín yóò tún dárẹ́ sẹ́yìn yóò dárẹ́ sẹ́yìn jì ìwà yín nífẹ̀ẹ́ ọlọ́run bá àdíkẹ́ rán nìkan kí gbogbo àti ọjà nífẹ̀ẹ́ àti nífẹ̀ẹ́ ọlọ́run bá àdíkẹ́ rán nìkan pẹ̀lú wọn ní ẹkí ní gbẹgbẹ tó ìfẹ́ yìí náà níṣá ọlọ́run òróró kọjá yẹn rárá ọlọ́run bó ṣe nífẹ̀ẹ́ wa náà ló jẹ́ ṣẹ̀dídùn so mm-hmm. yóò nífẹ̀ẹ́ ọlọ́run bá àlékè ọlá yóò fi jọ́kì fún torí pé ó ń sá fún ìyà ọlọ́run bá àlékè ọlá ó sì ní gbèlè ọlọ́run bá àlékè ọlá yóò fún sáré jẹ́nà nǹkan mẹ́ta yìí gbọ́dọ̀ pé táàlẹ́ kó bá ti wà lára akẹ́kọ̀ọ́ mẹ́ta yìí ẹ̀sìn yóò ní dúró dédé àwọn kan wọ́n sọ pé ìbẹ̀rù náà fi ń sin ọlọ́run bá àlékè ọlá ìbẹ̀rù nìkan irú wọn ẹ̀rọ máa ń di gbogbo nǹkan tí wọ́n èèwọ̀ ní èèwọ̀ ní èèwọ̀ ní àbáwọn kan àwọn èèwọ̀ graduate di boko haram ọgọ̀ débẹ́rẹ́ secondary school boko haram ni tó kánà fi secondary school yẹn ni wá kọ̀kọ́ ìfẹ́sì boko haram ni ìbàdàn ni mo sábà ti máa ń rí wọn láwọn ọgbà yẹn wọ́n máa ń pẹ̀rọ ọlọ́pàá wọn kí wọ́n mọ́tò bí àwálè máa express wọn kí wọ́n mọ́tò wọ́n máa ń rin inú gbọ́dọ̀ máa ń gbé wọn rárá ń kún mí pẹ̀tọ́ gbogbo táwọn òyìnbó ń ṣe yẹn àwọn ìbáwọn ṣe ẹ̀hẹ́n àwọn tí wọ́n ń sin ọlọ́ọ̀bà nìkẹ́lá lórí ìpayà nìkan nìyẹn èyí ń sin ọlọ́ọ̀bà nìkẹ́lá bẹ́ẹ̀ tó bó nǹkan ilé iṣẹ́ ẹ̀yìn haram ní rárá ìtọ́rọ̀ ń bá pè ní èèwọ̀ nìkan lè wọ̀ so ìtọ́ wá ń yẹ̀ rẹ̀ ni pé wọ́n máa ń rí títì na àtúntì ẹ̀ náà dáná pé ẹgbẹ́ máa rí títì náà <laughs> òyìnbó náà mú títì wa inú gbọ́dọ̀ náà ẹ̀kẹ́ máa rìn kọ́nà bẹ̀rẹ̀gá so opposite àwọn eléyìí làwọn tí eh, ọlọ́run roro àárọ̀

ọlọ́wọ́n bá yà fún aláṣọ ní pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ìrẹ́ Muhammad lọ́wọ́ ìṣẹ́jẹ́ verse ninety nine ìrẹ́ Muhammad ní ọlọ́wọ́n bá lékè ọlá tó fi kú kò sígbà kan kò sásìkò kan tí èèyàn sọ pé tó ìjọsìn wa tọ́ kọ́lọ́wọ́n bá lékè ọlá mọ́tò pé kò ń sọ́lọ́wọ́n bá lékè ọlá tó kọ́lọ́wọ́n bá lékè ọlá ọlá tó Bismillah, الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله we thank Allah for salawat to serve our life up to this uh, moment. The khutbah today centers around the worship of Allah subhanahu wa ta'ala. We have dwelt too much in the Yoruba version and I have just a few minutes to summarize what I've said in English. So I'll see you try inshallah. in verse in Surah Zariyat, you the reason why we have created mankind and humankind is that we want them to worship us. And the purpose of our existence is for us to worship Allah subhanahu wa ta'ala. Hence, for every rational human being would ask, then what exactly is that worship? So scholars define worship is that you single out Allah subhanahu wa ta'ala with the utmost humility and a peak of love, utmost humility and a peak of love. You single him out in what he deserves with your action. You single out what he deserves. And then these actions that we are talking about, they are everything Allah SWT loves and is pleased with. So these actions do not go beyond what is compulsory and what is highly liked or recommended. But for this act of worship to be valid, scholars scan through the Quran and the Sunnah. And they lay down principles that it is possible if there are no principles guiding our act of worship, the tendency to go out of scope is there. And then they mention them one after the other. The first one, worship is not based on our intellect. Worship Is not based on our intellect. It's not based on our culture. It's not based on our whims. It is based on what Allah SWT like categorically states. Hence, Allah commanded the Messenger himself, <clears throat> said, ثُمَّ جَعْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ And, O Muhammad, you have placed on your path. فَاتَّبِيهَا Follow this path. وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ Do not follow the desires of those who don't know. If worship was based on mere intellect, then our value system would change. There was a time that even I, I mentioned the case of Bobrisky, but even something smaller than that. There was a time that if women dressed immodestly, society frowned at it. But immodest dressing is not only encouraged by society, we even encourage people like uh, that Bobrisky, who has nothing, he, he, he doesn't have any talent, he doesn't have any skill, except that he dresses and wants to become a woman. And he's making money. So society changed. There was a time in Mecca, before Islam came, the girl child did not even have the right to life. When you give birth to a girl child, she is seen as a source of disgrace. And Islam came and cancelled all this because the religion is not based on intellect. It is based on the commandment of Allah subhanahu wa ta'ala. Thirdly, ẹjọ́ tí ò bá sí àyè bẹ̀rẹ̀ mọ́ àyè lókè ẹni dẹ̀ lókè ó bọ́ kí àyè ní kọ́nà bíbà yìí òkè bíbà yìí àwọn ẹni wà bẹ̀rẹ̀ secondly worship must be exclusive for Allah subhanahu wa ta'ala It must be purely and exclusively for Allah subhanahu wa ta'ala, not for any other thing. Meaning that we must not associate partners with Allah in our act of worship. Our prayers, our seeking for help, with those things that are only things that Allah subhanahu wa ta'ala can do must be exclusive for Allah subhanahu wa ta'ala. If they give you something that brings this thing, take it to your shop. When you bring it to your shop, it will bring customers. No. It is only Allah subhanahu wa ta'ala that grants riches. Thirdly, Allah SWT did not only command us to pray, He gave us a role model to follow in our act of worship. And that is the message of Allah SWT. So much so that Allah SWT said, if you do an action that has not been sanctioned by myself, it will be rejected. So we follow Him in our salah, in our fasting, in everything. Fourthly, these acts of worship are governed by time and space, defined by the Sharia. The time you pray is defined. The time you do Hajj is defined. How you do Hajj is defined. The time you fast is defined. One is not allowed out of his own wings and desires to legislate time and place that is not based in the Sharia. So also, I mentioned that worship is based on the love of Allah subhanahu wa ta'ala. Now one of Allah's names and attributes is that He is a loving God. So if you love Him, if you worship Him, He loves you. And then the final one, because of the time, I made mention of the fact that there is no time in the lifespan of a human being that will spend on earth here that you live worshiping Allah subhanahu wa ta'ala. That Allah subhanahu wa himself, who is the most beloved to Allah subhanahu wa ta'ala, Allah commanded him to worship him till death. There is no time that one will decide that he is close to Allah or she is close to Allah and then the obligation to worship Allah ceases from him or her. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen. إنه ولذلك القدر عليه